وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله صلى الله عليه وسلم nígbà tó ti ń yé wa ìgbogbo apáta kò sí nǹkan ṣe lọ bẹ́ẹ̀ gbogbo ẹlẹ́dàá wa. وفي وان قال تبارك الله عند القيامة الصدري والخادم راع في بيت سيده ومسؤول عن رعيته وماذا olùdáná jẹló náà nílé ọ̀gá rẹ̀ a ó sì bí léèrè nípa nǹkan tó ń náà ń dájẹ́. Adéfì yìí ó fi hàn wá ẹ̀wọ́ bí wọ́n ti bẹ̀rẹ̀ látòrí ẹni tí ń so lórí yányá bí àwọn èèyàn lórí tí ń ṣèjọba lé wọn lórí wọ́n á parí rẹ̀ sórí ọmọ ọ̀dọ̀ ìyẹn ní kí gbogbo bó ti léwu kéèyàn ga tó àti gbogbo bó ti léwu kéèyàn yẹ pẹrẹ tó gbogbo téèyàn bá ń ṣe pátá kéèyàn kíyèsí kéèyàn sì máa ṣe làákàyè nípa rẹ̀ kò sí nǹkan tó ti fọ lọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátá ló lọ́ ṣe béèrè nípa rẹ̀ téèyàn bá wá rò dáadáa láti téèyàn pọ̀ èèyàn pọ̀ èèyàn pọ̀ púpọ̀ tó bá ní gbogbo kálukú wa iná ni wọ́n ṣe béèrè lọ́dọ̀ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìyá nípa gbogbo tó ayé ṣe kò sí nǹkan kan tí wọ́n fi lẹ̀ láì jẹ́ kí wọ́n fi léèrè èèyàn mọ̀ pé ọjọ́ ńlá lọ́jọ́ gbẹ̀ngàn kìíyà ọjọ́ tó sì gbani lẹ́rù púpọ̀ ni pàápàá láti fi pọ̀ tó fún wọn ní sẹ́nìkan lè láì jẹ́ kí wọ́n fi léèrè àjẹpẹ́ ọjọ́ yìí ọjọ́ igun gan-an ọjọ́ igun gan-an náà ni àkùránì ti sọ fún wa pé gígùn rẹ̀ ó dàbí gígùn ọdún ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta. Fifty thousand years. Fifty thousand years. Èsì ọjọ́ tó tó kúrú rárá rárá ẹni kálukú wọn bí léèrè wọn ṣe ṣòro fún kálukú wọn tó wá san kálukú lẹ́sàn ẹni tó lọ sí àlùjánnà ẹni tó lọ sí náà olú akọ́mọ̀sọ wa lọ máa ná. Káṣíyèsí gbogbo dábàá ṣe ìwọ fúnra rẹ̀ ó rí i pé nígbà tá a wálé ayé àdáwà rẹ̀ kọ́dà tí wọ́n bá bí ọmọ nígbèjì ìjẹta kálukú ọ̀tà jáde èèyàn méjì jáde lẹ́ẹ̀kan náà kátó wá pé èèyàn mẹ́ta ambos bọ́ sí ẹni ká ìjọ sọmọ màmá kan náà kálukú wálé ayé tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni nígbàtà bá ti kú kálukú òkùnkùn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni tó bá gbé sínú kárí wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wà kálukú pẹ̀lú tí ọba pàdé níbàámu pẹ̀lú gómìnà àti tòṣèlú ayé rẹ̀ nígbà tá a sì kú tá a sì wà láyé là á lọ́rẹ̀ gbàná là á lẹ́ni bá ìgbà náà ni àwọn akóbáni níwọ̀n ìyá ni ọ̀pọ̀lọpọ̀ ọba ti sórí ibú tí ọba ti alábàárìn rẹ̀ tí ọba ti ẹni tó bá tò gbogbo àwọn wọ̀nyẹn gbèsè abá ti kú wọ́n ti fẹ́ lómi sọ̀rọ̀ wíwá pàpọ̀ bá náà ni wọ́n máa bá ká wọ́n ti kó bá lómi rẹ̀ jẹ́ kí oníkálukú wa kálá ti ṣe rẹ̀ kọ́ máa ti ṣe ara rẹ̀ èèyàn gbọ́dọ̀ gbé kẹ́nìkan bá tó ń jẹ́ máa wá pẹ̀lú ẹ títí kálukú yá máa yọrọ gidi ni o yọrọ gidi ni ó rẹ̀ ti yẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pàṣẹwó ni ìfẹ́ lágbára láàrin wọn ìyàwó wa wò tuntun wọ́n sọ kọ́kọ́ pé gbogbo ọjọ́ tẹ bá kú èmi ò rí pé mo kú jọ náà ọkọ wa ní kí ló fi yí ọ pé mi ní kọ̀kọ́ kù nítorí pé ikú a máa fi gbígbé ẹlẹ̀ kó mú tutù lọ tó bá òkú mọ dàgbà tí ọ lọ ó lè jẹ́ wọn lọ́kọ̀ọ́kọ́ kù ìyàwó wa kò burú bó bá sẹ́yìn lẹ́ bá kọ́kọ́ kù òun náà rí kó nkú jọ náà ó sì tí ọba fọwọ́ rọrí tí rẹ̀ ni wọ́n ní wọ́n ta kù jọ kí ló dé àìfẹ́ pọ̀ kó alẹ́ nìkan ti wá dá lọ tó nìkan da sẹ́kù kóbó ikú bá mú ọkọ lọ ìyàwó lẹ́yìn bíi ọdún kan ọdún méjì tọkọ kù àwọn ẹni tí ọ̀rọ̀ àkọ́kọ́ wá ṣe sí wọn yàtọ̀ àwọn tí wọ́n á yọ síbẹ̀ pé àwọn gbọ́ pé bàbá kú ni ẹ kú àtẹ̀ǹdé o ẹ̀yin wọn ò ní bàjẹ́ o àmọ́ ẹ sọ̀rọ̀ kẹńjọ sí màmá ẹnìjọ tọkọ yín bá ti kú ńkọ ẹ̀yin náà rí dájú pé ẹ tẹ̀lé wọn ó ní ah, ikú lé ìyàwó nù ó ẹtọ apapọ bá nìkan ìran wà lẹ́yìn lẹbíjọ gbẹndé ìjọ gbẹndé kọ torí ẹ aláṣẹṣe wa ọmọ àṣẹṣe ara rẹ oníkọ ọmọ lọrẹ oníkọ ọmọ làlábàárẹ oníkọ ọmọ ní olùbádámọ̀ràn ṣùgbọ́n kéèyàn tún máa ronú dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọmọràn lọ́rẹ́ máa fún yàn tó wọn lè lò ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń bá ní ẹni tí ó sì bá tẹni jẹ́ ní wà náà bá ti nífura kò ní í jẹ́ ẹni tó fẹ́ bá allahumma wa ashhadu an la ilaha illa